العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́gbà tí a dúpẹ́ fún ọlọ́run bá wa ọba ọ̀gá ògo aláàánú ọba oníkẹ̀ẹ́ ọba ọlọ́pàá ọba olóore ọba aláwọ̀ tí wọ́n bẹ́yìn kí wọ́n ti kẹ̀kẹ́ ọlọ́ba níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba ara ilé rẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá sì ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san pẹ̀lú ìyọ̀ǹdọ́ ọlọ́run láti ẹ̀yìn Ramadan èyí tí a ti gbé tì tẹ́lẹ̀ wá sí jọ́kẹjọ jọ́kẹjọ èyí tí a máa ń ṣe pẹ̀lú ọ̀dọ́ láwọn bàbá tún tẹ̀síwájú lórí ní ẹ̀mí pẹ̀lú ibi tí a ti bẹ̀rẹ̀ òun ni máa yẹ kó lo ìdàgọ́ bíbá kí ni ohun tí èèyàn ó wí nígbà tí èèyàn bá ń bínú istahaba istahaba rajulani inda nabi sallallahu alaihi wasallam àwọn arákùnrin méjì kan búra wọn lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam wahaduhuma ihmarra wajhuhu ọ̀kan náà wọn méjèèjì ojú rẹ̀ ti pọ́n wantafakhat awdajuhu ó di pé ara rẹ̀ ti change ó ti yípo fún ìbínú ọ̀kọ́ lọ́nà bí yóò sallallahu alaihi wasallam ó sọ ọlọ́run bá sọ fún báyìí pé inni la a'lamu kalimatan law qalaha dhahaba anhu ma yajid dájúdájú èmi ànábì mọ́ gbólóhùn kan tó ṣe pé tí ẹni ibẹ̀ ti sọ ìwọ̀n tí tí ó sì lọ law qala tí ó ẹni ibá sọ báyìí pé a'udhu billahi minash shaitanir rajim dhahaba anhu ma yajid ó sọ ọlọ́run bá ní pé tẹ́ni náà bá sọ a'udhu billahi minash shaitani rajim ìbínú tí ń ṣe ó sì lọ nínú hadisi yìí a mú níbẹ̀ pé àti àdámọ́ àwọn èdè ènìyàn ní kéèyàn máa bínú nígbàtà bá fẹ́ rẹ́ni tí ń bínú lójú ayá Ànábì Muhammad sallallahu alaihi wasallam bákan náà rí kọ́lẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé àsìkò sí ohun tó burú káwọn ọmọ kí wọ́n máa bóra wọn lójú àáfàá wọn nígbà táwọn sàábé méjì sì ń búra wọn lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bákan náà a sì rí kọ́ nínú àdíṣe yìí wípé àti àdámọ́ ọmọ èdè ènìyàn òun ni pé yẹn bá ti ń bínú body yóò change ojú yóò sì pọ́n ojú yóò lé orò bákan náà a kọ nínú àdíṣe yìí nípa pé nígbà tí àwọn ọmọ kéwú méjì bá ń bínú tàbí àwọn ọmọ ọ̀kọ́sẹ́ méjì bá ń bínú tàbí ọmọ ìyá méjì bá ń bínú ẹni ọba jẹ́ bàbá wọn àbẹ́ni ọba jẹ́ ọ̀fọ́ wọn àbẹ́ni ọba jẹ́ ọ̀gá wọn kí lè fọ́ tí ó wọn òun náà ni ẹ̀kọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yìí yóò kọ́ ẹni tí pé ìbínú yẹn bá ti fẹ́ wọ̀ lẹ́wù ó sì ọlọ́run bá ní pé mo sì mọ ohun tó ẹgbẹ́ tó bẹ́ẹ̀ ti sọ ìbínú yẹn ọlọ́ kálọ́ bá sọ pé àwọn tó fi láì mìíràn ṣètọ́nù rẹ̀ jí ìbínú tí ń bínú yẹn ọ lọ títún sí pé tíyẹn bá ti ń bínú nínú ẹ̀kọ́ tí ó ń tí ọlọ́run bá fi kọ́ wa náà ni ká máa sọ pé a'udhu billahi minash shaitanir rajim akọ nínú àdéhìsì yìí bákan náà àdéhìsì tí a tún máa gbéyẹ̀wò òun náà ni pé ma yaqulu idha tazawaja imra'atan aw ishtara khadiman aw dabbah kí ni ohun tí ẹrú òwù nígbà tí yẹn bá fẹ́ ṣègbéyàwó àbí ńgbà tí yẹn bá ra ọmọ ọ̀dọ̀ àbí ńgbà tí yẹn bá ra nǹkan ọ̀gbìn ìyẹn pé tá a bá ra nǹkan ọ̀gbìn ọ̀kadà lọ́jẹ́ ni márúwá lọ́jẹ́ ni mọ́tò lọ́jẹ́ ni katakata lọ́jẹ́ ni rélùwé lọ́jẹ́ ni ọkọ̀ ojú omi lọ́jẹ́ ni àbótiẹ̀ jẹ́ ọkọ̀ òfurufú tàbí tá a bá jẹ́ nìkan tí ipa ara irú àbáṣẹ̀sì gbéyàwó síwájú kó tó di pé ìyàwó náà yóò di ohun ti o di ìyàwó wa pátápátá tí ó di ẹni tájọ máa sùn tájọ máa jí gbára ti délé wa àdó àti ànábì fi kọ́ wa yìí ni ó yẹ ká ṣe. sọ báyìí pé idashtara ahadukumul jariyata tí ẹnì kọ̀ọ̀kan yín bá ra ọmọ ọ̀dọ̀ yálà ẹrú lóbìnrin ni tàbí ẹrú lọ́kùnrin àwọn ìdáàbà àbótí ẹ̀jẹ̀ nìkan tó ṣe pé ọ̀ra nǹkan àgùn fàyíyà àkóso náà sì ẹ́dà kí wọ́n ní bẹ́ẹ̀ ọyà jẹ́ nìkan tó ṣe pé yọ gba àsúnsọ orí rẹ̀ mú wọ́n lè yẹ̀kọ́ kọ́ máa sọ báyìí pé aláhùnmá inni as'aluka khayrahu خير ما جبل له جبل عليه وأعوذ بك من شره وشد ما جبل عليه وإذا اشترى بعيرا فليأخذ ذروة سنامه وليقل مثل ذلك وفي رواية وليدم بالبركة ó sọ ọlọ́run bá ní pé nígbà tí ẹnì kọ̀ọ̀kan yín bá fẹ́ ìyàwó àbọ́bá ti ra kọ́yà gbọ́ lé lórí kọ́ wá sọ báyìí pé ìlà umma rẹ̀ ọlọ́run ọba o inni as'aluka khayra mo ń béèrè lọ́wọ́ rẹ̀ oore tí ń bẹ lára nǹkan nǹkan gùtúmọ́ra yìí oore tí ń bẹ lára ìyàwó tí mo fẹ́ yìí oore tí ń bẹ lára ẹrú tí mo rà yìí wa khayra ma jubila alayhi àti oore tí ipò kòrògbú fún dọ́kádàrá lé lórí tí ń bẹ lórí ẹ̀ wa a'udhu bika min sharri mo sì wọ olólùsọ kúrò níbi aburú rẹ o wàṣàdùn máa júbìlà àlè àti aburú èyí tí ọ̀kadàrá lé arábìnrin yìí tàbí tí ọ̀kadàrá lé nǹkan àgùn yìí tàbí tí ọ̀kadàrá lé ẹrú yìí wàyídà ṣàrọ̀ bàáyìn rọ ó ń sọ ọlọ́run ní bẹ́ẹ̀ náà tí ìyàbá ara kún mi o wálé yà àkójọ òdèrè wa ti sànà mi ìrú rẹ̀ èèyàn lọ gbá mú tiẹ̀ ìrú àkúnmí lálọ́ gbá mú wàlẹ̀ yẹ kò ní sàdáàlẹ́ àwa sọ̀rọ̀ òun àfi riwaya tí oúnjẹ ọlọ́run bá sọ ní ẹgbẹ̀ wà ní pé wọlé ẹdí wọ́n tún ní bàbàkà káwá fẹ́ sàdúrà àbùkún ìyẹn ni pé tá a bá sàdúrà yìí tán fún tá a fẹ́ gbogbo àwọn àdúrà àbùkún tá a bá fẹ́ ṣe ká sọ ìrẹ́ ọlọ́run tó títẹ́ ni mo fi ọ̀ yóò ọlọ́run má jẹun ká burú bẹ́ o ọlọ́run má jẹun ká bámọ́ o ọlọ́run má jẹun náà ká bámọ́ pọ̀ fẹ́ mi o ọlọ́run kó o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́yàwó tí wọ́n máa sọ àwọn gbólóhùn yìí ìgbésẹ̀ téèyàn ti sọ sẹ́yìn ìgbé ẹ̀ lè tún ṣe téèyàn tún sọ padà àwọn olùmọ̀yìn bí tọ́pọ̀ àti ìyàwó gbọ́ yé bẹ́ẹ̀ ìṣun tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó pé ìka lọ́ gbọ́ yé tí kejì ọ̀gbọ́ yé yóò lè díẹ̀ o ẹ̀ ń kọ́kọ́ gbọ́ yé pé àá àdúrà tí ṣe fún ìyàwó mi tẹ́lẹ̀ nígbà mo fẹ́ jí ìyá ajẹ́ nìkan ń ṣe é níṣì ìyàwó wa sọ wípé iwájú orí rẹ̀ náà lágbọ́wọ́lé láti ṣàdúrà náà lóbìnrin bá gbọ́wọ́ àgbọ́yé yìí ó ṣeé ṣe kó ṣe pé kóbìnrin ọmọ ro nǹkan ẹ̀mí pé sí èsì pé sí èsì pé sí èsì pé àdìsá fi kásẹ̀ ọ̀rọ̀ wa òun náà lọ́wọ́ ó lè ṣekọ́ra àdúrà ìṣẹ̀ṣà nígbà tí a bá fẹ́ dáwọ́lé nǹkan jábìrin látọ̀dọ̀ jábìrin ọ̀dẹ́ ọlọ́run á ní òun kọ́lọ́ǹkọ́ bá yẹn ṣe kọ́ ọ̀sọ̀ báyìí pé كان النبي صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها olóńsọ náà wọn máa ń fi àdúrà ṣẹṣà mọ àwọn níbi gbogbo àlámọ̀rí pátápátá ká máa yọ àlémọ́nẹ sóra tàbí nínú Qur'an gẹ́gẹ́ bó ti jẹ́ pé máa ń fi mọ àwọn sóra Qur'ani nínú al-Qur'an yẹkọ ọwọ́ olóńsọ náà bá wa sọ báyìí pé ìdá àmà ahadukum bil amr tí ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ bá pinnu àlámọ̀rí kẹpẹ́ fẹ́ ṣe ìpinnu àlámọ̀rí ẹfẹ́ dáwọ́lé fàlíyọ kàkà àtẹ́yìn mìngẹ́rẹ́ fárídọ́ kíbẹ̀ ẹni bí ọ̀yà jẹ́ nìkan tí ó gbé ní fúlàrákà méjì ró lẹ́yìn ṣe ìwọ̀n ọ̀rẹ́ ẹ̀yàn yẹn ni pé kò ní jẹ́ràn àṣùbá o lọ́wọ́ afi rọ́pò rẹ o tàbí inú rákà méjì sọ̀dá tó tó tàbí ìṣá tàbí asúrì tàbí ìṣá tàbí rákà méjì àkọ́kọ́ nu mọ́gòbì rárá o àwọn ọ̀run yẹn ọ̀rẹ́ yẹn làwọn ìrún nẹ́fìlà ni ó yóò kí rákà méjì láìsí ìwọ̀n ọ̀rẹ́ yẹn tó mọ́lì yẹ kò tọ́ba ti wá kí tán yóò máa wá sọ báyìí níbi àdìsí yóò jẹ́ àmọ̀ pé nẹ́fìlà ní kọ́kọ́ máa ń ṣáájú àdúrà yìí á ti parí nẹ́fìlà tọ́ra aláwọn míì tí wọ́n sọ pé ìyẹn wá lè máa ṣàdúrà yìí ní sùjúdù sùjúdù nẹ́fìlà tá a fẹ́ ṣe ṣùgbọ́n nínú àdìsí yóò jẹ́ yẹ pé á ti kọ́kọ́ yẹ nẹ́fìlà yẹn tẹ́ná tó mọ̀lì yẹ kò ọ وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في الدين ومعاش واكبة أمري أو قال في عاجل أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه kúnta tààlà máa ní àádọ́lẹ̀ amúrọ̀ ṣọ́rù lè fi dìíní wọ mọ̀háṣí wà kíbàtí amúrí àwùkọ́ọ́lá fi ájílẹ̀ amúrí wà ájílẹ̀ fàṣírífùhù ánì wà ṣírífù ní ànìhù wọ́n kò dìbò líyàlẹ̀ ọ̀kọ́ ìrọ̀ àìsùkáná tó mọ àrùdíní ibè òyìṣàmà àjẹta oṣù náà bá fi àdúrà yìí kọ́ wa ipe ńgbà tí a bá fẹ́ dáwọ́ lé síbàdàn ní kí n ti lọ ṣiṣẹ́ ní àbí èkó àbí mo wò pé á ah, ṣé ilé Ọbáfẹ́mi Awólọ́wò ní ilé ẹ̀kọ́ tó yẹ kí n lọ ní àbí UI ǹjẹ́ uni Ìlọrin ló yẹ kí n lọ ní àbí kí n lọ sí àlékún yunifásitì tó jẹ́ private ǹjẹ́ kí n tiẹ̀ wulẹ̀ lọ yunifásitì ní àbí pólí àbí NC èwo ni kí n lọ níbẹ̀ college of education èwo ni kí n lọ ní mẹ́tẹ̀ẹ̀ta ìwàmọ̀ ìtí ń ṣe ń bẹ̀ àti àfihàn ọ̀dà wọlé ni àfọwájáwé olóńtí ọlọ́run bá fi máa ń mọ àwọn níbi gbogbo àlámọ̀rí pátá sísọ pé gbogbo àlámọ̀rí tó bá dojú tàbá mọ̀ èyí tá a ṣe dípò tó wá gbalẹ̀ yẹmí wò lọ pé bàbá mo dé o ìyá mo tún dé o mo mọ fẹ́ ṣe ní àbí ọmọ mi ṣẹṣẹ télọ̀ lẹ́yìn kọ́kọ́ ni àbíṣe káfíńtà ṣẹṣẹ yáàdẹ̀sà lẹ́yìn kọ́kọ́ ni àbíṣe télọ̀ nìkéde eléyìí ṣe ìlànà àwa mùsùlùmí nígbà fi kọ́ ọmọ náà ni pé ọ̀sẹ̀lọ̀ ọlọ́kùnrin ní fúlàá kàbíyì á sì fi wà àgbà yá sì fi lè lẹ́nu oṣù ọlọ́run bá ní ká máa sọ báyìí pé aláhùnmá ẹ̀yọ́ ọlọ́run ọba ò inni àtẹ̀kẹ́rò kàbí ilmek mo jẹ́ nìkan tó yẹ pé mo wọ ní olùṣẹ̀ṣà tó bá mi sa ìsa ohun tó wú tó jẹ́ pé ó jó ore pẹ̀lú ìmọ̀ ọ̀rẹ́ ọlọ́run wà àtẹ̀kẹ́rò kàbí kòlẹ́rọ́tìk mo sì wá ọ̀rẹ́ ọlọ́run ọba mo wọ lálágbára pẹ̀lú agbára ọ̀rẹ́ ọlọ́run àṣàlùkà mi fẹ́lẹ̀ kẹlẹ́ àwọn bíi mò ń bèèrè lọ́wọ́ rẹ ọlọ́run ọba pẹ̀lú àjùlọ ńlá rẹ tó tóbi àyìn náà kàtà kòdìrò wọlé àpòjù ìwọlọba lágbára o èmi ò lágbára o ọ̀tá àlámú wọlé àìlẹ́m ìrọlọba tó yẹ pé o nímọ̀ o èmi ò nímọ̀ o wà ń ta àlẹ́ múlẹ́gúyò ìrọlọba tó nímọ̀ nípa nǹkan tó pamọ́ Allahumma ìrẹ́ ọlọ́wọ́n ọba òun tata alam tọ́ba ìpọ̀ bá mọ̀ pé a nà ha dalẹ̀ amọ̀rọ̀ pé tí mo fẹ́ dáwọ́lé yìí níbí yìí làwọn afárá mi sọ pé àti wàá sọ bùkátà tá a fẹ́ dáwọ́lé ṣùgbọ́n àdìsí ìwé tó gbé wá ni pé a sì kọ́kọ́ sàdúrà yẹn tẹ́ àwa sùn tá a fẹ́. làwọn máa ń kó data lamá ní àhádàlẹ̀ amúra ìrọ̀lọ́wọ́ ọba ọ̀tọ́ ẹ̀fọ́ bá mọ̀ pé àlámọ̀ yìí tí mo fẹ́ dáwọ́lé yìí kọ́ irú ni orin ní ọba jẹ́ fún mi fìdí ni níbi ẹ̀sìn mi wà máa àṣì àti ìsẹ̀mí mi wà á kí àti ìgbẹ̀yìn àlámọ̀rí mi orí ní ọba jẹ́ fún mi mo fẹ́ dáwọ́ lẹ́yìn àwòkọ́ tàbí kọ́ sọ báyìí pé sí àjèlè amúrí tàbí bí kíákíá àlámọ̀rí mi wà àjèlè àti ìtẹ̀sẹ̀ pé ó wà lọ́jọ́ iwájú òun náà bá jóore fún mi fákòdérò líì fákòdè gbogbo rẹ̀ fún mi kádàrà rẹ̀ ò lémi lórí mo fẹ́ ṣe yìí kádàrà rẹ̀ lémi lórí òyẹ sílùhù líì ìjọba ń fún ọwọ́ bá ń fi ìbò fún rẹ̀ sí o àyíkó tata alama ní àádálẹ̀ amúra ṣàtòlé ìwọ́n rẹ̀ ọlọ́wọ́n bá òtọ́bà ìmọ̀ pé ṣe ìwà tí mo fẹ́ lọ yìí aburú ni wọ́n já sí fún mi tàbí fọlákẹ́ tí mo fẹ́ fẹ́ aburú ni wọ́n já sí tàbí ṣe tẹ́lọ̀ tí mo fẹ́ ṣe aburú ni wọ́n já sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìbàdàn tí mo fẹ́ ti máa lọ ṣiṣẹ́ kò ní mú orí wá fún mi ìdí ni níbi ẹ̀sìn mi wà máa ṣe àti ìṣẹ̀mí mi wà á ti bàtì amòrì àti ìgbẹ̀yìn àlámọ̀rí mi a ó la fi áàjìlẹ̀ amòrì àbí níbi kíákíá àlámọ̀rí mi wà áàjìlẹ̀ àbí ìfi àlámọ̀rí mi lọ́ra aburú ní ọba jẹ́ fún mi mo fẹ́ dáwọ́ lọ́lé yìí ààrẹ ọlọ́run ọba wàṣírífò àní bí nǹkan náà jìnà sí gbé kó lọ́dọ̀ mi ajé owó mi ajé bá jẹ owó mi lọ láti lọ má jẹ kó owó mi lọ láti lọ má jẹ kí ui owó mi lọ láti lọ má jẹ kí fọlákẹ́ tí mo fẹ́ fẹ́ má jẹ ọbọ̀ sí ìtumọ̀ rẹ̀ nìyẹn wàṣírífò àní bí nǹkan náà jìnà sí mi wàṣírífò ní àníhù ti gbé mi náà jìnà sí nǹkan náà ọkùnrin lè yàlẹ̀ xọ́ wá pé gbogbo oore mi fún mi o hálìtò káàdì ibi tó oore mi bá wà tó ń mọ àròdínì ìyọlọ́run ọwọ́ ajé yọnu sí oore mi yẹn tó ilé ìní àdúrà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ àlè ọmọ yìí tó sì jẹ́ pé nílẹ̀ tí àwa náà máa ṣe nígbà tí a bá fẹ́ dáwọ́lé ẹni àlámọ̀ yìí tàbá wọn òfin tí fi ń sí àdúgbò má sí é àbíjà láwọn ìbá pé méjì mọ́ wa lọ́wọ́ àbó pé mẹ́ta ìwò ni kí n ṣe ń bẹ̀ á wà dà pọ̀ mẹ́tẹ̀ẹ̀ta sọ́dọ̀ ọlọ́run ìtọ́lọ́run bá bá fi jẹ́ kọ́rọ̀ àlámọ̀rí wọ́ já sí ibẹ̀ náà nìkẹ́ni ayé wọ́ máa lọ sẹ́rí bá yàtọ̀ sí lọ́rùn kẹ́sẹ̀ rò pé bóyá àbẹ́yàn la lálà ìrísàlá o ìrísàlá o pé mo ti wá padà rí lórí àlá pé fọlákẹ́ ní yọ sí mi ayé pé fọlákẹ́ ní ń fẹ́ èé ṣe fọlá tadé mọ́ àtàrà o ìdíbẹ́ o níbo làlámọ̀ orí ìtẹ̀mí ayé yẹn padà ń lọ ǹjẹ́ nígbà tí n ń ṣètò nípa fọlákẹ́ mo rí pé fọlákẹ́ ní padà lálọ́mọ̀ orí padà ń yanjú ní padà ń yanjú ní padà ń yanjú ẹ̀ rí fọlá sáré níṣẹ́ lòun padà tún bú mi sí gan ni ọ̀hádìí èyàn sì tún máa ṣe èyàn tún máa ṣe èyàn tún máa ṣe bí wọ́n bá ṣe lágbára mọ́ nítorí jẹ́ pé èyàn bá lóore ń bẹ̀ kí tèmi tèmi ayé èyàn máa ṣẹ́rí bá èyí tí ọba lóore ń bẹ̀ ibẹ̀ ní ìsẹ̀mí ayé èèyàn máa lọ jẹ́ nìkan tí wọ́n máa jápò fún yàn èèyàn wò pé bàdàn lèèyàn fẹ́ lọ àbẹ́kọ̀ èèyàn máa gbé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìbàdàn lọ borí lórí ẹ̀mí èèyàn nìyẹn padà múra rẹ̀ tí sì padà lọ bá rẹ̀ nìbàdàn wọ́n á jẹ́ pé bóyá kò ní padà rí pé ìṣe ìbàdàn yẹn padà yọ lẹ́mí èèyàn ó lè jẹ́ pé ọ̀rọ̀ táwọn èèyàn sọ bá padà mi lẹ́kọ̀ọ́ tó ibi ti padà kádàrà àlámọ̀rí rẹ̀ sí sọ́mọ́ báyẹn ṣe ń ṣe kọ́ ọ́rọ̀ sí báyẹn ṣe ọ̀sọ̀ sí bí ilẹ̀ Yorùbá yìí wọn àlùfáà kan bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tí wọ́n ní pé a àbọ̀ ṣẹ̀ṣá àbọ̀ wájú àṣẹṣà sọ́dọ̀ Ọlọ́run láti nǹkan kan rẹ̀ nǹkan kan rẹ̀ ṣẹ̀ṣá wọn rẹ̀ pé a ṣe bàbá àbí àfáà àwọn ọkùnrin mẹ́fà ní dàbí láàmú ewó ní kí n fẹ́ nú wọn mọ́ kọ́ wọn wá ààbọ̀ sí sìkárà ní kí fún ìbáyàn sí o ọ̀dọ́ sí fúnra rẹ̀ ẹlòmíwá lè máa ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ lárúbáwà ìwọ lọ́wọ́ àdìpọ̀ ọba ọba di lábáwà wọn ibi tí ọ̀rọ̀ ẹ̀sìn rọrùn dé lónìí kò yẹ ká máa gbọ́ gbogbo lóhùn yẹn ọ̀nà ọlọ́gbà wọn bá ṣe kàá lọ yìí fi fóònù lẹ̀ fún wọ́n tẹ rìkọ́ọ̀dù lẹ̀ ọba wí àwọn gbólóhùn yẹn lọ́ba dàsìkò àti ó ṣe wọ́n tẹ rìkọ́ọ̀dù yẹn bá ṣe ń gbọ́ kọ́ máa wí tẹ̀lé gbólóhùn yẹn máa wí tẹ̀lé gbólóhùn yẹn kọ́ máa wí tẹ̀lé gbólóhùn yẹn nígbà tó bá fẹ́ sọ bí àlámọ̀ èyí tó fẹ́ dáwọ́lé lọ́mọ tó ṣiṣẹ́ lé nípa lédè rẹ̀ wọ́n ti tẹ̀síwájú pẹ̀lú èdè lábá yẹn náà nà kẹta sí ẹni tí kí ọ̀gbọ́n lábá lè gbà sọ́ọ́ náà bákan náà náà nà kejì òun náà ni translation tún wà èyí tó jẹ́ Latin word tí wọ́n fi bá kọ́ kalẹ̀ yẹn ni pé kí lọ gbọ́ ìhun tó bá gbọ́ kọ́ kalẹ̀ fúnra rẹ̀ òun gẹ́lì èsì tó bá ti mọ̀ nǹkan kọ́ aláhùnmá bó ti gbọ́ yọ́ ya kọ́ tó bá ṣe ọlọ́run kọ́ lọ́dọ̀ ara rẹ̀ ọ́ sá mọ̀ fún ìgbà tó bá kọ́ yẹn wọ́n lè máa rí pé aláhùnmá èèyàn lè sọ kalẹ̀ bẹ́ẹ̀ yóò sì kọ́ tó bá ṣe lò fúnra rẹ̀ lẹ́nu náà yọ́ ọmọ ọkọ wọ́n lè bá kọ́ gbà tí wọ́n bá mọ transmission yẹn kọ́ wọ́n lè bá kọ́ tó ń bá ọba bá kọ́ tán kóhun ní orí ó kà ọ̀wá mọ ọkọ ọkọ̀ mọ́ ká wọ́n bá rìkọ́dù ẹ̀ ní o wọ́n bá rìkọ́dù ẹ̀ ní o ń gbà wọ́n bá yẹ dákọ̀ Allahumma Allahumma Allahumma nígbà wọn bẹ̀ wí lẹ́ẹ̀mẹ́ta wọ́n tún bọ́ síbi kálímọ̀ mi ìnnì ìnnì ìní lẹ́ẹ̀mẹ́ta pàṣẹ wọn bèèrè kà á sẹ́bẹ̀ nígbà tó wọn bá fẹ́ gbọ́rú wọn bá bá rìkọ́ọ̀dù yẹn kalẹ̀ ẹbẹ́ nu kọ́ gbọ́ lọ bẹ́ẹ̀ sọ eléyìí lọ́nà tó já rọ̀ ní báyìí ti sì kárọ̀ o ìwọ ló ń ṣe fúnra rẹ o ẹ̀rí pa gbọ́n ti já pé orí ìka nàbí yìí sallallahu alaihi wasallam yọ àlèmùnà àlè istikhara fil umuri kulliha ó sọ lọ́wọ́ bá máa fi nínú alukoran gẹ́gẹ́ bí wọ́n ti ń fi súra mọ̀ wá ní alukoran lé o a sì mọ̀ pé oúnjẹ ọlọ́run ọba ìmọ̀ ń fi súra mọ̀ àwọn sàbẹ̀ rẹ̀ lóòrèkóòrè nígbàkúgbà lọ́jọ́ gbogbo gbogbo àsìkò bẹ́ẹ̀ náà ni àdúrà tẹ̀sà náà oúnjẹ ọlọ́run ọba máa fi mọ àwọn sàbẹ̀ rẹ̀ inú ìlú jẹ́ pé ká mọ àdúrà tẹ̀sà yìí ká má lọ lè yẹ̀mí wò mọ́ ká mọ àdúrà tẹ̀sà yìí ká má lọ lè adáhùn sí mọ́ ká mọ àdúrà tẹ̀sà yìí ká má lọ lè àlùfáà mọ́ ká mọ àdúrà tẹ̀sà yìí ká má lọ ilé àwọn pásítọ̀ mọ́ ká lọ ká mọ àdúrà ìṣẹ̀ṣà yìí ká má lọ ilé àwọn onífá ká má lọ ilé àwọn ológun ká má lọ ilé àwọn ọlọ́ya ká má lọ ilé àwọn ọlọ́rúnmìlà ká má lọ ilé àwọn abọ̀ǹtà lápapọ̀ a ní bùkátà sí wọn dípò ohun tó pé wá ń pọ́n wa lójú ta àmọ́ bá ti dáwọ́ lé sí ká sí àbí a má ṣe é gbọ́ bá jẹ́ nǹkan yọ̀ọ̀kan ṣe ń ṣe é ni àbí má ṣe nǹkan yọ̀ọ̀kan nǹkan méjì eléyìí ni kí n ṣe ni àbí eléyìí nǹkan mẹ́ta ìwo ni wàá ṣe lórí eléyìí àbẹ́lẹ́yìí àbẹ́lẹ́yìí àdúrà tẹ̀sà ni láwàá ṣe ẹnì kí òun ní ṣe àdúrà tẹ̀sà kọ́nà bọ́ máa tọ̀ sọ́nà àwọn olùmọ̀ ní pígbò lè yàn parí àdúrà tẹ̀sà yìí wọ́n ní pé ń gbà sálámọ̀ yẹn bá padà yẹn jùlọ aláǹfààní kì í fi hàn ṣe èrè ní bùkátà sí pé bóyá fọ́n bá ṣe ilé ẹ̀kan ti tó táìpẹ́ ẹ̀kan náà lọ láǹfààní mọ́ ń sọ fẹ́ jẹ́ kọ́ ń sọ fẹ́ ṣèyàn òní náà ní kọ́tá yóò ní ti ìnáwó yìí ṣe ń lọ àbí má lọ ẹ̀wọ́ tí wọ́n fẹ́ ṣe lọ́sìn yìí ṣe ń lọ àbí má lọ yóò sì gbàgbé àṣẹṣàrò yóò gbé nẹ́fìlà àṣẹṣàrò yóò yan nẹ́fìlà ká méjì yẹn yóò sì jẹ́ nìkan tó yẹ pé yóò ṣe àdìkárù yìí bẹ́ẹ̀ pé nǹkan tó súnmọ́ ni má gbàgbé nǹkan tó jìnà èèyàn láǹfààní àti máa wí àti máa wí àti máa wí àti máa wí ní tó fẹ́ fẹ́ yàwó ìyàwó bọ́ sí tán mo gbàgbà lóòrùn ni pé ìyàwó padà gbà I love you I love you ó ti pé fẹ́ bẹ lọ́lọ́ láàrin wọn àwọn òbí náà mọ̀ sí lọ́gbà tí ọ̀bá ti jẹ́ pé wọ́n ti fà á lé lọ́wọ́ pé tó a ti sọ lágbájá ó ti dìyàwó rẹ̀ látòní yìí lọ lèlé láǹfààní kọ́ máa ṣe ṣe kọ́ ọ̀rọ̀ yẹn kọ́ máa ṣe kọ́ máa ṣe kọ́ máa ṣe kọ́ máa ṣe tí tó mú padà ṣègbéyàwó. sọ bẹ́ẹ̀ náà ní sẹ́tẹ̀ ẹ̀fẹ́ dáwọ́lé èèyàn níwò pé kiri títí èèyàn fi padà dáwọ́lé sẹ́yẹn èèyàn máa ṣe àdúrà ṣẹ̀ṣà ni àdúrà ṣẹ̀ṣà yẹn máa tọ ẹ̀sán náà púpọ̀ kò sẹ́ni tó ṣe lọ́kàbámọ̀ rí láyé rẹ̀ tó ṣe bá ti wí yẹn tọ́ka bá wọn lẹ́ẹ̀ bá ṣe lẹ́ẹ̀kan ó ṣe lẹ́ẹ̀mejì tàbó tiẹ̀ ó gbé tó ní àdúrà ṣe ṣàkẹ́sán àlélẹ́ yìí dá èyí mo fẹ́ dáwọ́ lè dùn wò à òun ló ṣe ra rẹ o àdúrà ṣẹṣà kì í ṣe ń fihàn owó pípẹ́ yára bá ṣe lẹ́ẹ̀kan ẹ̀mejì ó ti tó ìlú máa ṣe lóòrèkóòrè lóòrèkóòrè lóòrèkóòrè lóòrèkóòrè títọ́lọ́ bó fi tọ́sọ̀ èèyàn sọ́nà ojú ọ̀nà tí wọ́n bá tọ́lọ́ bá fẹ́ yíwó pọ̀ dáa fún yìí àìkọ́ nípa ọ̀rọ̀ obìnrin èèyàn kẹ̀kọ́ dàrí ọ̀bọ sí mọ́ni so ìkórìíra lè wáyé láàrin ọ̀kẹ́ náà àwọn méjèèjì tàbí káwọn méjèèjì òun lè máa kórìíra ara wọn àbẹ́ ti ẹ̀kọ́ ogbó ohun tí ò ní jẹ́ kí wọ́n padà rí yẹn fẹ́ ní ó padà wọ̀ rántí ẹ̀ tí ó padà di pé yóò gé ìfẹ́ yẹn àtàwọn kẹ́mí tó lè fà tó lè fà tó lè fà tó lè fà lọ ló fi jẹ́ pé àdúrà tẹ̀sà ká má fi ṣeré rárá nínú àlámọ̀ orí ìrìn ayé wa abẹ́lọ́hùn kọ́lọ́hùn bọ́ba lè kẹ́ra kó bá ṣèkẹ́ṣèkẹ́ fún ànẹ́bí wa Muhammad صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك àwọn ìdóní bẹ̀rẹ̀ lọ́sọ̀lá ń fẹ̀lẹ̀ bọ̀kátò Thank you. ina dominina la ilaha illa anta subhanaka inni kuntu min adh-dhalimin aya qur'an na Thank hmm. you. subhanallah tàì tẹ́rì alhamdulillah tàì tẹ́rì allahu akbar ní ọjọ́ tàì tẹ́rì wọ́n wá fi la ilaha illallah wahdahu la sharika lahu láàmúlẹ́kọ̀ọ́ ìrìnàjò wọn láàkú sí ìfẹ́ ìrìnàjò pé ọgbọ̀n so ìyàwó náà ló fi jẹ́ ọgọ́rùn-ún ṣùgbọ́n ìwáyà mi wá sí ìyànjẹ́ pé subhanallah tàì tẹ́rì alhamdulillah tàì tẹ́rì allahu akbar tó wà jẹ́ tàbí fọ́ọ̀ òní nídìí láíláí láwà dáwò láṣọ yíká làwọn ọmọ òní nídìí owó yìí èyí nídìí ìyàwó tó ti yé so subhanallah alhamdulillah wala ilaha illallah allahu akbar tí ó ní aláàbọ̀ nínú subhanallah twenty five alhamdulillah twenty five so bákan náà ah, ah, kí lè kọ́ rẹ̀ allah akbar tó ní ọjọ́ twenty five. bákan náà tí ó ní láṣẹ́lá ilẹ̀ láàpọ̀ ọmọ jẹ́ 25 ìpéjú gbogbo wọn jọ jẹ́ 25 25 25 25 ẹ̀gbọ́n àmì gbé ìsìn náà tó fi yára ìsìn ọ̀lá òtà àlàáfíà وأنك لمحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك